أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه الثلاث مسائل والعمل بهن الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا فمن أعطاءه دخل الجنة ومن عصاه دخل النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا أدوك فهم ولهم باو ولهم باو التي أتنجواني أروي ọba náà ni ọba tí a dúpẹ́ fún àfití tó bí aláàfibẹ́ ọlọ́run ọ̀sọ́lá àti àṣẹ ọlọ́mọsá ìgbà alẹ́sẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú tíra tí a ń kalọ̀ al-usulu al-thalatha sheikh muhammadu bin abdul wahhab nínú àwọn alfáwọ̀ ẹ̀sìn wọ́n sàlàyé fún wa pé ailam lọ́lẹ̀ ma rahimakalla ìwọ ọmọ musulmi ọlọ́wọ́n bá wọ́n sàánú rẹ̀ àdúrà tí ṣẹ́kẹ́ṣẹ́ yìí àdúrà tí anábùkátà sí nítorí tọ́lọ́wọ́n bá aláà tó bá fẹ́ sàánú yàn àgbóyẹ̀sìn ní ó fún yàn yóò wá sí nírọ̀rùn fún yàn ọlọ́mọta sàlẹ̀kún àgbóyẹ̀sìn wa annahu yajibu ala kulli muslimin wa muslimatin ta'allumu hadhihi athalath مسائل هذه ثلاث مسائل والعمل بهن ولا ọ̀rọ̀ kan به àwọn ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀ kí àwọn tá jẹ́ mùsùlùmí ká lọ lè gbàgbọ́ yé rẹ̀ ọ̀rọ̀ náà ó kún sí ọ̀nà mẹ́ta ẹyọ kan ni a lè ṣàlàyé lẹ́nu kọlọmọsà wọlé àánú rẹ̀ kọlọmọsà ìgbàlẹ́sìn fẹ́ kọ̀ọ̀kan wa wọ́n jí oyé wa wípé alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ òun náà ni pé annallaha khalaqana ọlọ́wọ́n bá lá òun ló dáwà ẹni tó dáwà yìí kò pé méjì ẹni kanáà tí àwọn tó máa ń pòdúsì aṣọ àbí àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan àbí nǹkan mìíràn táwọn yẹn máa ń pòdúsì tí kọ́mpìnì bá ti yàtọ̀tọ̀ ẹ pé oríṣiríṣi production ni ó máa jáde ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọdá gbogbo àwọn ẹ̀dá ọdá wa bákan náà bá ṣe délé ayé òfìsára akọ́kùnrin àtòbìnrin kan súnmọ́ra wọn ọlọ́run bá Allah yọ́ ma wá dẹ̀fẹ́lọ́pù àtọ̀ tí ń bẹ ní ara ìyá yìí títí títí tí ó fi di ẹ̀jẹ̀ tó bá kò lẹ́jẹ̀ yóò di bá ṣe ẹran tó bá ti wá di bá ṣe ẹran ọlọ́wọ́n bá wá pàṣẹ pé kójú ọmọ jáde kí etí ọmọ jáde imú ọmọ jáde kẹnu ọmọ jáde nínú ẹnu náà àwọn wà ń bẹ àtẹ̀yìn ọwọ́ jáde ẹsẹ̀ jáde ó tún wá rọ́nu àwọn ìfun sínú okùn wa èyí tí yó máa gbé omi jáde èyí tí yó máa gbé ìgbẹ́ jáde ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ omi bẹ́ẹ̀ omi àti ẹ̀jẹ̀ ọ̀dàpọ̀ mọ́ra wọn eh, iṣẹ́ yìí kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ọlọ́ eléyìí jí ó yé wáyé pé ẹni dáwà ẹnìkan náà ni tó bá dé kí wọ́n bá pọ̀ ni ẹlòmíì lè ní nínú àwọn ọlọ́wọ́n ọba tọ́pọ̀ rẹpẹtẹ yìí ó lè ní ojú ti tòun ẹ̀yìn lòun fi sí ó lè ní imú ti tòun ẹsẹ̀ lòun fi sí ìdẹ́dà yìí ó yàtọ̀ creation yẹn máa yàtọ̀ but eh, ìdídọ́lá ń tọ́jọ́ ra wọn yẹ ó jẹ́ àmà nìkan òun ni ọ̀dà gbogbo ń táwì wọ́n ní kálọ̀ lè mà pé ọba tó dá wọn yẹ wọ̀rọ̀sọ́kọ̀nà òun náà ní fún wa jẹ láti gbà tá a ti wà nínú ìyá ọ ká lè mà dájú bẹ́ẹ̀ tá a bá mà ipẹ́ nìkan tí máa ń provide fún yàn náà lọ́lọ́ ẹni tí ń fún ọ lóúnjẹ nígbà tó wà nínú ìyá rẹ̀ òun náà ní wọ́n fún ọ lóúnjẹ tó bá délé ayé títí tẹ́mẹ̀rẹ̀ ó fi bọ́ arísìkí ọlọ́run ọba lọ́ máa lò tó bá ti délé ayé ọ̀sẹ́nì kankan tó gbọ́dọ̀ gbà pé ń fáìdì fún ọ tí ń fún ọ jẹ tí ń fún ọ mu lẹ́yìn ọlọ́run gbogbo tó bá bá ọ lọ́wọ́ nínú arísìkí ọlọ́run ọba yìí òun lọ́ba ti ń ṣe wọ́n ní ká lè má bẹ́ẹ̀ wọ́n yẹ sóògùn owó nínú Islam nítorí pé kò sóògùn owó kò sí irọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run fara ara rẹ̀ ó ní inna Allaha huwa razzaq ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run lóhun ọlọ́run ọba lọ́ba ti máa fún yàn lówó àdúrà ló ṣe Allah ọba yìí gbogbo tó bá tó wá tẹ̀wá lọ́wọ́ nínú kẹ ayé arísìkí pọ̀ àláfíà arísìkí ni ìmà arísìkí ni ìwà yọ ma lérí owó nìkan níta ń jẹ níta mọ gbogbo ẹ̀ pátá ọlọ́wọ́n ní ohun ọlọ́wọ́n lòun ṣe ẹ má ó ní fábítàgù ìndàláhì rìsíkà ọlọ́run bá ní tẹ́ ìbá ń wá rìsíkì ẹ wá lọ sọ́dọ̀ Allah èyí táwà fa alùsùnà tàdó lélẹ́rì nù ó sì jẹ́ pé àìsógun owó fún jama kan alájà ẹwà gbélé ẹ lọ lérí malẹ̀ ẹwà gbélé ẹ fi fọwọ́ ẹ fi fabẹ́ ẹwà gbélé ẹ wẹ̀ lóru lágò kan ọ̀sán eléyìí ẹ lájẹ ẹ máa bú mu tùràrí ilé yẹn máa lọ lè fi ọ̀nà òsì orí ibú ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run ní fábútẹ́gù indallahi rizqa ọlọ́run bá ní ẹwà rísìkì wá sọ́dọ̀ ọwọ́ wọn wà lọ́dọ̀ èso tánàbí bá ti jí láàárọ̀ nínú àdúrà tánàbí máa ń ṣe a ní Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba ọlọ́run bá fún mi nímà tí ó sàǹfààní fún mi lárísìkì tí walam yatrukna hamala sheikh wọn ní kálọ̀ lè máa ìpè ọlọ́wọ́n bọ̀ fi wálẹ̀ lásán ìwé káka jòkó sí ayé káka máa sùn ká máa ṣeré ká máa rẹ́rìn ká máa ṣàwàdà ká máa wo fíìmù ká máa wo bọ́ọ̀lù gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n sọ yìí wọn àmọ́ tọ́lọ̀ bal arsala ilayna rasula sheikh ní kálí mà pé ọlọ́run ọba aláwọ̀ fi wálẹ̀ òun ló dá wa ọwọ́ aràn òjíṣẹ́ sí wa faman ata'ahu ẹni bá tẹ̀lé òjíṣẹ́ náà dakhala aljanna tọ́ba ti kú láyé ń bí yọ wá wà aljanna lọ́rùn waman asa'u dakhala an-nar ẹni bá takọ̀ tòjíṣẹ́ tọ́ba ti kú láyé ńlọlẹ̀ ìwọ náà bàbá fún ní dẹ̀rẹ̀ ayé afúnlówó afúnlọ́lá afúnnípò afúnlálàáfíà afúnlọ́mọ afúnláyà afúnlọ́kọ afún ní gbajúmọ̀ ọwá lo ayé yẹn tán tó bá ti kó láyé ilé ìwọ̀ná lọ́rùn ẹni bá ti takuta nábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì lọ́lọ́run sí wa kọlọ̀bọ́sà jálẹ̀ máa tẹ̀lé súnà Muhammad sallallahu sallam torí kí ló dé tí ọlọ́run fẹ́ràn wa láti wá gáìdì wa kúrò níbi orí burúkú láti wá gáìdì wa kúrò nínú ìṣìnà láti wá kánsẹ̀lì wa láti máa advise wa láti máa bá wa sọ̀rọ̀ láti máa ṣe wá sí fún wa ká má bàa di ọmọ aná tabakó láyé torí àsìkò tá a lò lọ́rùn ó ju ìta lò láyé lọ sheikh ni ọlọ́run ọba ń sọ pé inna arsalna ilaykum rasula ọlọ́run láwọ̀ ajíṣẹ́ fún wọn o kama arsalna ila fir'auna rasula gẹ́gẹ́ bá ṣe rán òjíṣẹ́ sí fir'aun tàlọ́lọ́ rán sí fir'aun anábi musa alayhi salatu wasalam bẹ́ẹ̀ náà lọ rán anábíwa muhammad sallallahu alaihi wasallam sí àwọnà fa'asọ fir'aun rasula fir'aun wa takoto jíṣẹ́ fa'akhadna'u akhadhan wabila ọlọ́wọ́n bá ní àṣewà gbámú àwa jẹ̀yìn ọlọ́run hàn lẹ́mà ọlọ́run bá aláà ó ti bọnú omi ó ti bọnú omi ẹni tó ní anàrọ̀bùkún mọ̀lẹ̀ àlà ó lè mi lọ́lọ́run ọba ọlọ́run bá jí ó yẹ pé kìí sọ ọlọ́run ohun aláà lọ́lọ́run ọlọ́run bá tá ti bómi ló ti jẹ́ pé má máa pe kankan lọ́lọ́run ọba mọ́ lẹ́yìn Allah wọ́n sì wá agbára lọ́dọ̀ ẹni kankan lẹ́yìn ọ̀dọ̀ Allah eléyìí òun náà ni alákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ pàtàkì tí àwọn sheikh tí wọ́n bá wa sọ ìrìṣàdátù almasala ọ̀rọ̀ tí a sọ yìí sọmárì rẹ̀ òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan wa kálọ̀ lè mà ipò ọba dẹ́dà òun lọ́lọ́n ọlọ́run sì dá wa nítorí eré kò dá lásán ó dá fún pọ́pọ̀sì kan pọ́pọ̀sì yẹn náà ni ibadatullahi wahdahu la sharika ká máa sin ọlọ́run ọba bá ṣe wá sí masjid ń sìn àwọn tá a ń sẹ́yìn àwọn obìnrin tí wọ́n kírun lé lásìkò yìí náà àwọn náà máa tán sí ẹni tí ọba kírun tó jí tó rún pákò àbólò àbórun ọfọnu tán ló sì jẹun ẹ̀rì gbogbo tí ń lò yí ìdẹ̀ra ọlọ́run ó sì jáde ó sì ń wá jíjẹ múmú lọ òun àti ẹranko tí ń fẹnú túlẹ̀ káàkiri àti ewúrẹ́ àti àgùntàn àtàdìẹ bákan làwọn méjèèjì ẹ̀rì pé tó náà bá ti jí yọ́ máa wà ní tí ká yọ́ máa fẹnú sàlẹ̀ ká eléyìí náà bí ṣe ń lọ ọ́fíìsì yìí náà wọn lọ́hún bí ṣe ń lọ kọ́mpìnì náà ní ọmọ làágùn káàkiri ó ní kírun ọlọ́run dá fún gbogbo yìí tó ń ṣe ẹni tí ọba ti ní máa ń sọ̀sọ̀lá òun àti ẹranko bákan náà ni wọn ọlọ́mọ ṣe wà ẹranko jama ọlágbára ọlọ́run ọba wa ẹ̀sìn náà muslim àwọn tí èsì muslim sì àwọn òní tí wọ́n ń ṣe tó bá ti jí láàárọ̀ tọ̀ ń ń tọrọ nǹkan lọ́dọ̀ọ́lọ́ ń tọrọ nǹkan ayídàkọ́ ọmọ ṣépè lọ́ta rẹ̀ àbí kọ́ ma béèrè kọ́ lọ́wọ́ bá ọkẹ́hùn ó bá sì ti rí oore yẹn tán ilé sùn àbí kọ́ ma wo fíìmù kọ́ ma rìn káàkiri kọ́ ma rẹ́rìn kọ́ ma sẹ́fẹ̀ kọ́ wo bọ́ọ̀lù ọlọ́run ò dá fún yẹn ọlọ́run ò dá fún yẹn ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú àsìkò wa ọlọ́run bá ó bí wa jọ ẹlòmí bá ṣe àsìkò tó fi ṣeré oye yọ́fẹ́ kó 90% ní ọjọ́ ayé rẹ̀ tó lọ lẹ́yìn tó fi sin ọlọ́ ọlọ́mọdé sábàmọ́ tàbá dọ̀rùn lẹ́yìn náà kálẹ̀ lè mọ̀ pé assignment ọlọ́mọba gbé fún àwọn náà ní ìbáàdà kásì mójútó àti láwùjáre nítorí pọ́lọ́n tí wọ́n òjíṣẹ́ sí wa ò sáwùjáre kankan fẹ́ni kankan ọlọ́ni wọn bá kún náà mu'adhibina hatta nab'atha rasula ọlọ́mọba ni àwọn ọlọ́mọba àyíṣẹ́ka àní jẹ́ nìkan kan yà àfi kakọ́ rán òjíṣẹ́ síná al-ulama warathatul anbiya àwọn òjíṣẹ́ ti wá lọ kò sáà nábì mọ́ bàtà nábì wa Muhammad sallallahu ó ní al-ulama àwọn àfà tábàlá àwọn àfà àwọn àfà súnà ni wọ́n rí fásitì àwọn ni àrólé àwọn ànábì ọlọ́run wab'atha fihim nabiyyin mubashirina wa mundhirin ọlọ́run láwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ tí wọ́n gbà ní pé wọ́n máa kìlọ̀ fáwọn èèyàn wípé ẹ má ṣe léyìí o kẹmọ́ bá ríyà ọlọ́run eléyìí ní kẹ máa ṣe kẹlẹ̀ bá rálì jẹ́nà o ọlọ́run níṣẹ́ táwọn anábì ọlọ́run ṣe ni àwọn afá tó bá gbaṣẹ́ lọ́wọ́ anábì ọlọ́run bá kí làwọn náà máa ṣe jálàbí jálàbí kọ àsàlátù kọ àìrí kan sì kan ni wọ́n pè lásàlátù ìmọ̀lọ́lẹ̀ waste time ọ̀wọ́n lè kọrin láàárọ̀ sunday sunday yóò dáa kó tètè túbá kọjọ́ tó lọ ọ̀pọ̀ ọmọ tọ́lọ̀ torí ọ̀dá ìmọ̀ jíṣẹ́ ọlọ́run fáwọn èèyàn òun ni iṣẹ́ tá gbà lọ́wọ́ ànábì ọlọ́run kí ti fi ká mọ̀ kírétì àwọn fídíà ẹni sísìsì láti máa fi lọ́ àwọn èèyàn lọ́wọ́ gbà pé náfìlà kan bẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń ṣe tẹ̀bá ti ń bọ̀ wá apá màlúù fún ten thousand ẹ̀rì ẹ̀ṣẹ̀ rọ́pọ̀ ọ̀pọ̀ èrò mẹ́ torí mílẹ̀kùn kálukú wákàkì ó sì tára bẹ̀sìn kọ́lọ̀wọ́n bá aláwọ̀ wá fún ọ ní karama kó fún ọ ní mírìkù tí ẹ látọ̀dọ̀ rẹ̀ tọ́lọ̀wọ́n bá ma gba ìpasẹ̀ rẹ̀ ṣe nítorí ìmánì tọ́lọ̀wọ́n fún tọ́rọ̀ ọ̀rọ̀ rí ọmọ rọrùn ọmọ dápí ọlọ́run ọmọ dábí ọlọ́run tọ́bá ti tára bẹ̀sì àmọ́ tọ́bá ti sẹ̀sì tọ́ ẹlẹ́mí tọ́bá ti sọ sàlátù yẹn tán jọ sunday oye monday báyìí ẹ̀rù pé yíbò níbọ̀ alájà ìjáàbù yìí tànátẹ́ ló èmi ò ní kírun àmọ́ sunday yẹ pàtàkì lọ́dẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ dákun ẹ mọ̀já sọnù ẹjá pẹ̀lú ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ẹjá tara bẹ̀sìn ẹ̀sìn gan ọlọ́wọ́n bá torí ẹ̀dá wa ká sì ṣe pẹ̀lú lànà sunna níbi wa muhammad sallallahu alaihi wa sallam àwa bẹ́ẹ̀ lọ́wọ́n nínú àánú àti agbára rẹ̀ aljanna tí anabi ń wa jazakumullahu khairan ورحمة الله وبركاته وأنتم وجزاكم